Yo-yo mi yo. Wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe. Yo-yo mi. Ọmọ mi o. Abàmì ẹ̀dá o, wọn ò lóúnjẹ méjì, ewé lóúnjẹ wọn ò nínú igbó báwo ni bàgbé ara ayé àtàrà ọ̀run ṣe máa rọ́gbọ́n sinimá yẹn rèé o abàmì ẹ̀dá glamour films and records nigeria limited ló gbé e jáde. àgbéjáde ah, kasagba sinimá tuntun abami ẹ̀dá ayẹyẹwò ló fún àfọ̀nbalẹ̀ abami ẹ̀dá fún gbogbo iṣẹ́ àtìwáyà lóòótọ́ torí igbó ni wọ́n ń gbé ewé ló ń jẹ wọn tọ̀sán tòru wọn ò lè gbé mi àti ẹ ṣe pọ̀ kó rọgbọ láyé afẹni tí ó jẹwé títí ẹ ó ta wọn wí fọmọ tí ò mẹwẹ mo wè àfìgbà tó wọgbó mo wè mẹwẹ lọ ráúráú bóyá ní jàǹbá òde ṣòro gbọn ọkà tó korí gbígbóná ìmùtí rìn and produced by àṣeyọrí films directed by Fanny tèmídayọ̀ packaged by bamidele tọ̀yìnbó ọmọ jíbọ̀rọ̀ one starring Abeni Agbon, samuel monday king adé àjíbóyè bigabas bamidele celestina gbàkúlójú regard olúguara Atibe Belo, bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí abàmì ẹ̀dá láìpẹ́ láì jìnnà lẹ́wọ̀n máa rí wò lórí àṣeyọrí tv báyìí ó ti jáde sórí pcd o marketed by glamour films and records nigeria limited movie city ami arena shopping complex bọ́ládé oṣòdì lagos telephone zero nine two five six six seven seven at zero seven zero eight three eight three four seven four one. àjíbọ̀rọ̀ films international ló ń distribute ẹ̀ jákèjádò sinimá titun abami ẹ̀dá ó kọjá àfẹnuròyìn ẹ̀rọ akẹ́wò kẹ́ gbà grab your copy now now now.